الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته ní ìrọ̀lẹ́ àtúnṣe àgbéyẹ̀wò sura muqaddimah ibn abi zayd muqaddimah risalah ibn abi zayd al-qayrawani rahimahullah ta'ala ibi tí a àgbẹ̀yìn fúnra wa eléyìí tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ inú sàárè tí ọba bí sọ pé ní wà á nà mú mi nínú ìfàmì ìrìnàfẹ kòró rẹ àwọn mìíràn ó dẹnu wò nínú sàárè. Pẹ̀lú àlónù ń wá bí wọ́n léèrè ọ̀rọ̀ ìyẹn lọ́mọ sí sùn áálù lùkọ́bọ̀. Ìbéèrè ní sàárè fún gbogbo èèyàn ni èyí wọn ṣẹlẹ̀ sí àti mọ̀mìnì àtẹ̀tẹ̀ ìṣẹ̀ mọ̀mìnì. lẹ́yìn ìgbà ńlá wa ní àbáàbò lùkọ́bọ̀ àti nàìmù lùkọ́bọ̀. ìbéèrè ní sàárè yìí ló wà lébi sí ilé ẹlòmíràn nù ya sàárè bákan náà nàìmù lùkọ́bọ̀ àwọn mìíràn nínú ìgbádùn sàárè níbàámu sí ìtọ́ba fi dáhùn béèrè wọn ní sàárè yìí ọlọ́run ni ìfábẹ́tò lọ olùlẹ̀dẹ́ na àmọ̀nù olùkọ́ olè fàábìtì fún àyàtì tó nìyà ọlọ́run bàbá alìkíọlá yóò fi ẹ̀sìn àwọn ọmọ ẹ̀mí olùgbàgbọ́ òdodo ẹni bẹ̀ lọ́rùn olùkọ́ olè fàábìtì ọ̀rọ̀ tó حرام خامين دابوني أنا ناسة من بقول ثابت في الحياة الدنيا لجايب نكتب على التوحيد ولي العقيدة الصحيحة ولي الفقة الدائمة ولا ما يكون أنا موسوني لهم بمتونين أي بطل من سلطان فلا خوف عليهم ọ̀la ọ̀hún yà hàfà lónìí. ṣé pé ẹ̀rù onímọ̀ bà wọ́n ọ̀la ọ̀hún yà hàfà lónìí wọ́n sì ní banújẹ́ torí tó ti gba ọlọ́run gbàgbọ́ tí wọ́n dúró ti ọlọ́run ọlọ́run òfin ọlọ́kàn balẹ̀ wọn. ọlọ́run sọ fún mi ní àlùkò ààrẹ ọlọ́run àlẹ́dẹ́ náà ààrẹ lọ àlàmúyẹ́ ń dín fún ìmọ̀ náà dìgbò mi ẹgbọ́n náà gbàgbọ́ tí wọ́n ń sabo tí wọ́n ń sẹ́bọ̀ tí wọ́n gbé nǹkan tó lóta tí wọ́n ń pa nǹkan fún nǹkan ní lẹ́yìn ọlọ́run káwọn aláwọn kéèkì. bákan náà wòye báwọn olóró ṣe ọ̀làmìyẹ́lì bí so èèmọ̀ náà wọ́n lè dá ẹbọ púpọ̀ kàn mọ́ ọmọ ìgbàgbọ́ ohun ẹbọ àfẹnusẹ ni àfọwọ́sẹ ni afọkàsí wọn ṣe ọlọ́ni ìlà ìkàláwò ìlà amú ọ̀hún mú tàbí wò. irú àwọn arúfẹ́ ni bẹ́ẹ̀ làhùnmọ̀ amú àwọn lẹ́ni ìfọ̀kàbalẹ̀ ọ̀hún mú tàbí wò bákan náà àwọn lẹ́ni tó mọ̀nà. yẹ kí ní ìfọ̀kàbalẹ̀ yìí látàrí ní tìmọ̀ wá ọlọ́run ti sọ pé ní àwọn tí wọ́n bá gbàgbọ́ ọlọ́mọ fi wọ́n rí ilẹ̀ gbẹ̀ngbẹ̀ ìkọ́ òde ṣáàbì pẹ̀lú gbólóhùn tí ó dúró ní ilé lọ́gbà wọ́n ti di gbólóhùn lá ìlà àìlọ́lá ilẹ̀ àyàtọ̀ tó lè yà níbi ayé ní bákan náà wọ́n fi àṣọrọ̀ àti lọ́run tọrọ yìí ní ọ̀pọ̀lọpọ̀ àfa onítọ̀sí ó ní iye nínú ìmọ̀ sàárè yẹ̀wò tó ń mọ̀ àdéhùn tí àgbàrá ọ̀gbìn á ti gbà wá lànà bí alùmùsùlùmí bá fún ìlà fún kọ́mù mùsùlùmí gbà tó bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ní sáré yẹ́ṣọ́dọ̀ aláìlá ayọ̀lá wa anna muhammad rasulullah tí ó jẹ́rìí pé ọlọ́run bá nìkan náà lọ́ba tí a mọ̀ sí òdodo àti pé ẹnìgbà muhammad sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ rẹ̀ eléyìí ni àlàyé tá a ṣe fún àgbèrè ìdánilẹ́kọ̀ọ́ wa tí ó gbẹ̀yìn. Alimọ́ fún àbùsẹ́ Al-Qayrawani ní ti àwọn afáàmọ́ pé ní Malik Sọ̀rẹ́r. Ní pé láyé rẹ̀ nígbà fún ìgbà ìmọ̀mù Malik náà lónìí, níta ní Júnior Malik. Nígbà báyìí, ṣùgbọ́n mẹ́ta ni wọ́n sọ nínú ìtẹ̀síwájú lọ́rọ̀ wọn ní ìfẹ́ pé nípa àwọn sọ̀hábà ni wọ́n sọ yìí wá jẹ́ parí lọ́wọ́ parí tíra yìí àbí lọ́wọ́ parí mọ̀kọ́dúnmọ̀ tí a ń ká yìí. ẹni wàá nà fẹ́rẹ̀ kòrò àti pé a gbọ́dọ̀ mọ̀ ó gbọ́dọ̀ wà láti sọ́kàn wa pé fẹ́rẹ̀ kòrò ẹni bẹ́ẹ̀ generation generation tó dáa àwọn afáà ní kíláńkì olùkọ́rù nínú kọ́rù táwọn afáà tú òní ọgọ́rùn-ún ọdún ẹ̀rù gbajúmọ̀ láwùjọ wa pa sẹ́ńtúrì kan ọgọ́rùn-ún ọdún. àwọn ní alùkọ́rù àwọn èèyàn kan tó yẹ pé bíi jẹnẹrẹ́ṣẹ̀ àwọn èèyàn kan tọ́jú gbé láti ìka ẹ̀ka náà. kíkà ní ànáyà àtọ̀sọ̀ àbà jẹnẹrẹ́ṣẹ̀ kan ni wọ́n. ẹni kọ́rù ọ̀kan náà generation of àbídé wọn lè kọ́ nínú kejì abáṣe wo ni ọjọ́ ìwọ̀njọ́ wọn fi century ta sọ síwájú náà agbẹ́ta wá fojú ìwé yóò mọ ẹni ṣe pẹ̀lú generation alẹ́yà ni century tó dáa jù àbí generation tó dáa jù wọn alikọ́rù lẹ́bí ní ọ̀rọ̀ àwọn báyìí ní generation tó dáa jù wọn alikọ́rù lẹ́bí ní ọ̀rọ̀ àwọn Rasulullah sallallahu alaihi wa sallam generation àwọn tí wọ́n rí ànábì àwọn tó wọn dúdú ní àlérè rẹ aṣíwájú rẹ̀ dáwọ́ tọ́lọ̀ ní aṣíwájú gbogbo àwọn ẹ̀dá àwọn tí wọ́n rí bá wọn á rí bá fún wa á mẹ́nu rẹ̀ tó tó wá gbàgbọ́ àwọn tọ́lá níbi ẹni rírì yẹn láti pé kúlù mọ̀ láti àrọ̀sọ̀rọ̀ sọ́lá mọ́mìnà bẹ̀ ọgbẹ́ tó bá pàdé ànẹ́bì tó dáwà fi rí ojú rí sọ wọ́n nínú sábà ẹni tó jẹ́ afọ́jú àwọn yóò rí wáyé ṣùgbọ́n pàdé ànẹ́bì ó wà pẹ̀lú ànẹ́bì agbẹ́tàbá ní àtọ́rọ̀ ànẹ́bì ń tà sọ ni pé àwọn fẹ́ pàdé ẹ̀ ẹni tó gbàgbọ́ wọ́n mú ẹ̀tọ́ alẹ́ ìsìlámù lórí ẹ̀jẹ̀ mọ́ àwọn yìí láǹpẹ̀ ní àwọn sàhábà àwọn sàhábà ẹni wọ́n tó wá ti kó ìjáde bíi man la kíyàwó man tọ́lá tó la mọ̀jàlá fàtú wùlá ẹgbẹ́ pé wà tó lá nàbí ẹjọ́ sí pọ̀ ẹjọ́ jòkó pọ̀ sí nǹkan tó pẹ́ ẹni àbúbákú lẹ́gbẹ́ tó ti ẹ̀tọ́ kọ́lọ̀n tó gbé dìde làwọn tó jọ ń ṣe bọ̀ àbálẹ̀ ẹgbẹ́ kọ́lọ̀n tó gbá níbi làwọn tó jọ ń ṣe bọ̀ àwòkọ́sọ rántí àwọn ẹni tó pàdé ànẹ́bì lólùgbàgbọ́ tó dé tàbẹ́bì kódà kó dé tó mò já látàrún ìbájọsí wọn ìbájọpọ̀ wọn kọ́sọ rántí kódà kó kéré kódà kó mọ jọjọ kan lọ ìlànà náà sọ aládàbí jọ pé ìfẹ́ fi jọ fi dé ìṣòro wọn pàdé rẹ lọ́wọ́ gbẹ̀yìn fún ànẹ́bì nígbà tí àwọn èèyàn wá ń bẹ̀sùn àmì wà láti lè wọn gba agbẹ́pẹ́ ìdíkẹ́kọ̀ọ́ àná wa gbà wọ́n sì padà lórí bí ẹ̀kẹ́tẹ́ náà padà bóyá àjọ náà náà padà ẹ̀kẹ́tẹ́ lórí rí ànábì bùsùn àpàdé ànábì tó fojú kan ní múmi ní kódà ní ìbá ti pẹ̀lú wọn pọ̀ ní ọ̀sán àwọn àbí. àwọn àgbẹ̀ yìí pé ẹni tó bá rà níbi tó pàdé ànábì wà lábùnú pinnu òde wà lábùnú pinnu òde ṣùgbọ́n kò gba ànábì gbọ́ irú yẹn ليس من الصحابة مسلم الصحابة قبل قجال بنا مسلم الصحابة إنه لما تفيري أي نبي أبا منافقي الذين أظهروا الإسلام وأدمروا أو أبطنوا الكفر أبا منافقي في الإسلام وفتاتي في كفر سلوان أنا قد نبي سبحانه وتعالى مؤمنين àrẹ́bẹ́ pé ní òun tẹ̀ ó gbà fánẹ́bí ayé ìgbà fánẹ́bí wà láyé mẹ́rìnsì lòun náà wà ṣùgbọ́n kò rọ́pọ̀ tó ti láti pàdé àmẹ́bí irú yẹn kíláàkì tàbí irú tàbí wò ní àwọn kìbáàrù sọ̀hábà àwọn àtàbí àwọn àgbà tàbí ẹlẹ́sìn pé tàbí ní sàgbà sọ̀hábà òun yẹn ti gbà tó wà ṣùgbọ́n kò tó ti láti wá láti pàdé àlẹ́bí ẹlòmí ìjọba tí mọ́sílámù wà lọ́gá àlẹ́bí tó mọ́ àánú lọ ní ìjọ kan orí rẹ̀ ló wà láyé òbí irú àwọn èèyàn náà tàbí látàwọn kò tó tí mẹ́rin wà láyé àlẹ́bí torí mẹ́rin tó gbà fúlámù láyé àlẹ́bí torí wọn ẹ̀ lọ́pọ̀ tó tà sí tàbí àlẹ́bí. àwa di pẹ̀lú kéèyàn ní ìjọ òdìgbàgbọ́ kí o tó bá pàdé ẹ̀ sí ìṣòro gbàgbọ́ kí o ṣe mùsùlùmí bákan náà ọ̀díṣẹ́ tó tún gbóni pé wà máa ta àlẹ́ yìí nígbà tó padà àlẹ́bí lẹ́yìn tó gbàgbọ́ wà máa ta àlẹ́ yìí tó wà kú lórí ẹ̀ ó kú lórí ìgbàgbọ́ ẹ̀. ìyẹn pé ẹni tó ní orí ó padà bí kèfèrí gẹ́gẹ́ bí Ubedula Nujash òun làwọn ìpadà fẹ́ yàwó rẹ̀ tí ṣe Ummu Habiba anípadà fẹ́yàwó rẹ̀ òbẹ́tì ládùn ìjáṣì ó gbà nígbà tí mi rápọ̀ tánú mi káyẹ̀ mọ́ lọ sí ìlú Habasha òun ní ẹ̀mọ́ ẹ̀fẹ́ gbéra ó dé ìlú Habasha bá ìwà lọ́dún ní sọ́rọ́ padà ìyàwó rẹ̀ ti tẹ̀lé rẹ̀ e. ẹni ìwà padà fẹ́ Ummu Habiba tó jẹ́ ìyàwó rẹ̀ tí wọ́n kúnrin yìí ó padà lọ ó padà lọ di kèfèrí nígbà tó délu habasa kọ́lọ̀ sọ wa ń bẹ̀. ni nìyẹn ṣe ó gbàfa náà bí ó rà nẹ́bí ṣùgbọ́n kò kú lórí lórí ìgbàgbọ́ yẹn. náà àwọn afáàmọ́ sọ mọ́sálà kẹfẹ́ tó rà nẹ́bí lórí ìgbàgbọ́ tó wá di kòtò rí kó tó wá kú ó tó wá gba ìsìláàmù padà irú wọn náà wá. àwọn àjọyọ̀ pàtó rí dáa tí àmì àtàbà pé ìbájá ní ìpadà sí ìsìlámù padà irú ẹni yẹn tó ń padà lókè fèyí kí láàkà tó dé káfáàdé àríkè yìí fàdé tó lékè lọ́wọ́ àfẹ́sì ni pé ó rà níbi ó pàdé àlẹ́bí wà di kèfèrí àbí àìsẹ́ tó bá di kèfèrí ogun tó tó ti bàjẹ́ ìwọ̀n gbà tó ti padà sí ìsìlámù yẹn ètò lékè lọ́wọ́ àfẹ́sì pé sàhábà láti fẹ́ ka ìròyìn náà kamar ta wani abdi faiz sahaba kabiru alibi ayyuwa ƙungiyar sahaba ne ọba ní àwọn ló lóore jù ọ̀rọ̀ tí ibùdó àbẹ̀lẹ̀ ti kọ̀ra wa ní sọ yìí olùkọ́ ẹ̀rí ẹ̀rẹ́ dédé sọ̀rọ̀ inú hadith lànà ẹ̀tì mọ̀ hadith ẹ̀mọ̀rán ànábi pé káyọ̀rù náà ti kọ́ ní súnmọ́ náà yẹ̀lú náà قال لهم وانا خير القرون القرن الذي نرى رسول صلى الله عليه وسلم فبيعت ان دعيت لا نبي قد انا بك بدعو اذا صحيح حديث نتي وابي عمران بن حسين انا قال لي ني اسي عمران نعم ابي نعم ابي شعبان انا بني خير الناس قولي لي جنريشن من الدعوه afọ àdìsí bí mo ṣe é dìlélé ṣáírò náà sí kọlùmù ṣùgbọ́n bí mo ṣe é náà wá kí ṣáírò ọmọtí kọlùmù ti ẹgbẹ́ wa. anábì ká lọ mọ̀ fún ẹ̀ tó dáa jù ní ọjọ́ ní ìṣẹ̀tọ́ bá mi lùgbà fún ọlẹ́bí náà yẹ lónà hàn lẹ́yìn náà ni àwọn tó tẹ̀lé wọn. ibi láti mọ̀ mọ́ sàhábà olùjẹ́ ní ìṣẹ̀lẹ̀ lùgbà méjì fún ọlẹ́bí náà yẹ lónà hàn lẹ́yìn náà ni àwọn tó tẹ̀lé wọn. ọdún mélòó kẹta àtàwọn tàbí àwọn èyí làwọn àfáàmọ́ ń gbà pé alùpùpù olùfà bọ́là àwọn generation mẹ́ta tá a gbọ́lá fún àwọn àfáàmọ́ ń gbà pé tó bá bẹ̀rẹ̀ define sàlàfíà orí ẹ̀tọ́ ti gbèrè pé àwọn tí ẹjẹ́ sàlàfíà tá a ń tẹ̀lé lórí pé ń gbà ìsìlámù pure lápá jẹ́ láyé nígbà tó tàbí dé àwọn ọ̀gá díẹ̀ díẹ̀ ti ń dé ó ti ń gbé nǹkan tí ò dá wa ṣùgbọ́n kò ó níbi tó mọ́lẹ̀ bẹ́ẹ̀ làwọn tó tó tẹ̀lé àwọn ẹ̀yìn náà àwọn eléyìí náà náà pè ní àwọn tó gbé ní kọ́rọ́nù tí ó lálàáfíà jù alimọ́mù àbúgbé dàlùfẹ̀rẹ̀ wa ni wọ́n tẹ̀síwájú wọ́n ní wà á bọ́dọ̀ lù sọ̀hábà وأفضل الصحابة أنا لك لدينا الصحابة الخلفاء الراشدين المهديين ما لهم الخلفاء أنا أهل لك من الصحابة سواء على أبو بكر وعمر وعثمان ثم علي رضي الله عنهم أجمعين lẹ́yìn ìgbà tó ti sọ pé ẹjọ́ ẹ̀sẹ̀ tó dájú ní ọ̀tọ́ bá nàbí lè gbà ìyẹn ni pé ìkó gbogbo ọ̀sọ̀ ha bá pọ̀. abẹ́rẹ́ ìdí náà sàlàyé ẹ̀tọ́ lọ́la jù mí. àwọn lẹ́ni iwájú táwa yóò fún tẹ̀lé lẹ́yìn. kò sí bá a ti mọ̀ ẹ́ tó bá gbà wá jù torí ọlọ́run tó wọ́n síwájú. wọ́n ní fún ní àláwọ̀ àlẹ́ ìlú. mo yé ìdígbó lóun wájú mi asáyòkú àwọn tó gbáájú àwàlẹ̀ tọ́jọ́ ní àkọ́kọ́. Àlẹ́bí ẹ̀sọ́gbà ọ̀hún ẹ̀sán. Ẹni tó gbogbo ẹni tó bá rí bí tiwọn lábẹ́ ń táwọn wà ní sábà ọ̀hún. Àwọn ti bẹ̀rẹ̀ àkọ́kọ́ àwọn máa máa tẹ̀lé wọn. Àtẹ̀lé wọn fìlà àpéjà. Àtẹ̀lé wọn fìlì ìbáàdà. Lórí àdìsọ́kàn orí ẹ̀sìn náà àti àkàlàk lórí àwọn almuamalat lórí ìbáṣe wọn. wọ́n fi mọ̀nà yíjìhìn lórí mẹ́tọ́ọ̀dù wọn tó fi ṣe ẹ̀sìn ìdá àwátí ibi ìpèsè sọ́nà sójú ọ̀nà ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn tó bọ̀ lẹ́yìn wọn sábà ẹ̀wùhùn làwọn èké wọn pé àlígbáwájú wọn gbólóhùn sábà wọn pé ẹ̀yìn wọn náà wọn àlígbáwájú wọn ẹlòmíì ó lè gba wájú yìí ní bíbí àbí kí ẹ sì wà lẹ́yìn fún àgbà ajẹ́ ọ̀sẹ̀ tọ́lọ̀ sọ fún àyọ̀ ọlọ́jọ́ àwọn ẹni wà wájú kódà bẹ́ẹ̀ sẹ́yìn bá tó lè bá wa dá àtẹ̀ ẹ̀ fún tẹ̀lé wọn lórí kí ni bẹ̀ẹ̀ sáà ní lórí dáadáa tí wọ́n ṣe ẹni iwájú ni ẹni wọn bá ń pè ní iwájú sáré ló kẹ́lí mọ àtàgùkúnlẹ̀ àwọ̀lì ẹ ọlọ́run lólu látara gbólóhùn ló ti wá sábàkọ̀ àbí ayò á ẹnìkan wáyé pé sálàfà tí ìbí mọ̀ sálàfà ẹ́ ó gbà wájú ilá mọ́ kọ̀dì sálàfà wà ní kùránì kùránì ló dáadáa ẹ́ ayò á ó gbà wájú àwọn ní sábàkọ̀ jùmọ́ ní sálàfà alẹ́ ní àsáàbì fún àbíká ní àsàlàfì yúnẹ̀ ìbìrì tí wà nínú ẹni àlàfí àwọn ẹgbẹ́dé ní ẹgbẹ́dé ní dé ọ̀rọ̀ tó sọ ni ìjà ní àlọ́mọ sọ pé ibo tí yé ti wá òun láti rẹ́rìí fún àìdẹ́ ẹ̀fọ́ ni òun ní ẹ̀ka wọlé wò láti lè ti kílẹ̀ ẹ̀ ti kílẹ̀ ẹ̀ sálábà mọ́ ẹ̀ sábà. ṣùgbọ́n kí láti lẹ̀ ẹ̀yìn kékeré mi wà àdáwà ìbánisọ̀fà èyí tó wà fáwọn èèyàn yẹn jẹ́ kẹ́lò dìrò bá torí gbogbo náà fẹ́ra nínú ẹ̀ kéré bẹ́ àfá mi náà bá ṣe ṣàlàyé tó gbọ́ yìí wọn sáàdé gba sẹ́ǹsọ̀ yìí àlàáfíà ń bẹ èyí kìíní kan èyí kìíní kan oríṣiríṣi àyẹ̀wò tó ń parẹ̀. nígbà tó bá fọ́ọ̀tì ìjẹ́fẹ́ làáfíà tó ìkẹ́jú rẹ̀ ní pèlè tó yẹ ká tẹ̀lé tó fọ́ọ̀tì tó wá gba tìgbà níyàwọlé tó gba ìlànà wọlé nàìjíríà ó rí pé ọmọ tó ń ṣe torí pé èèyàn ó wá ẹ̀rí fún ti pé èèyàn kan yóò mú lánàá wá àbí ìlànà rẹ̀ yóò wà nípa àwọn kòkò sí láti máa lera wọn tí èèfà bẹ́ẹ̀ lọ. kódà àwọn ẹ̀kọ́ àbá ẹ̀rì kan àkọ́kọ́ ẹnìkan ní gbogbo wọn ọgbọ̀dọ̀ mú àwọn ọkọ̀ wọn ní àlùbàtìlì yìí ní bátìlì ní wọn jẹ́ ti àbákẹ́ ni wọ́n fi tẹ̀lé àwọn àlùmọ̀bá ibùn ṣùkè yìí àgbẹ̀ fáwọn àfààní tí àwọn ẹ̀rọ ń ta àbọ̀ tí tó bá tẹ̀lé rí mọ̀lìkì ọ̀sọ̀ pé ń gbé kíní kẹlẹ̀ mọ́ àbí ìwọ́n gẹ́tù tako mọ̀lìkì tó ẹ̀rí sàlàfíà rẹ̀ tó pọ̀ jàǹtẹ̀rẹ̀ sí tábà ní àwọn ẹ̀fọ́ àbà là ń tẹ̀lé ta ní àwọn gan lálù sí náà àkọ́kọ́ ta ní nígbà tó ti wá lọ ọlọ́run àlè náà tọ́ta òhun àwa ń tẹ̀lé wọn tó bá fẹ́ tẹ̀lé yẹn tó ti lọ tó bá fẹ́ rìn ọ̀nà kẹ́tì ẹ̀ ọmọ owó orí parẹ̀ afẹ́kọ̀ àwọn náà ní ẹ̀ẹ́dẹ̀kẹ́lẹ̀ ní àlẹ́ afárí lòun àríwẹ̀ ẹ̀kọ́ náà bá ẹ̀ẹ́dẹ̀ tó ń jẹ́ akíríkà ẹni tí ń tẹ̀ lórí pa gbogbo eléyìí máa ní wàhù lórí sátọ́lọ̀ tí à ń tẹ̀ láwọn ẹ̀kẹ́ ni àdìgbọ́dọ̀ máa tẹ̀ lórí pa wọn alùsùnú àtàlàfíyà alùlẹ̀ afárí kú kó lù ha bí máa ní wàhù ìtumọ̀ kẹ̀kẹ́ náà ní ìwé kìtì bákan náà pàápàá jùlọ ayé àti parí muhammadu rasulullah alẹ́sìn maru àṣìdá wàlẹ̀ kufar rahman ọ̀gáyìn náà fàlà àwọn máa ń lé mú kufar àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn kọ́ wọ́n máa ń ṣàánú ẹ̀mí kọ́ láti ẹ̀rí ẹwọ dúpọ̀ àgbègbè ọmọ ilé máa kìí ọmọ ìṣàánú ara wọn kò mí ìfẹ́ mùsùlùmí gbà mí ìwọ̀n ilé mu ṣùgbọ́n nílé máa tiẹ̀ kí ní jẹ́ kù jẹ̀mọ́ kí ní jẹ́ kù àánú ni ó dé gbogbo àtàbà ṣe tó lé mọ́ èèyàn lánàá àá ó dìde ká fún un àbí fún ẹgbẹ́ tó wà ní ah, ìka rẹ̀ sí adúlé tí ò ṣe àwọn àgbè ni àgbè kàyé pé a lè fi dọ́kítọ̀ fẹ́ lé mọ́ tí dọ́kítọ̀ fẹ́ lé mọ́ wọ́n fẹ́ ṣàánú ẹ̀ ní ìyẹn ní ìgbàlú làwọn ní mùsùlùmí pé àìwọ́ tó fẹ́ mọ́ nínú náà nù ta wá ń pè sákèjì tó mọ̀ yẹn tó lè dé ẹ̀ka tó ṣe ní òde àrùn ẹ̀ rí wọ́n lè mọ́ mùsùlùmí àánú ẹ̀ náà ṣe àtìwọ́n náà rí dọ́kítọ̀ tó mú ìyẹ̀ tó sì ti ṣe káṣá ní lè mọ́ ni wọ́n tó lọ́tún lọ gbé ààrẹ lọ bá gan nǹkan fẹ́nu àbí àgbo tó korò tó korò ọgbọ̀n rẹ̀ kó wá kọ́ra ní mọ́mí ẹ̀ láìpẹ́ ni wọ́n sọ náà sọmọ ẹ̀ mo láti ẹ̀jẹ̀ mo fi lọ́ọ́ máa gbòòrò. nǹkan mí lè fẹ́ dàbí gbà pé ó lè fẹ́ ní sáà tó ó jẹ́ pé a ti ṣe àánú rẹ̀ ni. tó wọ́n mùsùlùmí ta wá pẹ̀ sáàkì ìsìnkún ní ẹ́ wọ́n sáré lọ bí ayé àìgbé oúnjẹ máa mùsùlùmí ẹgbẹ́ wọn. ó yẹ pé dáńtẹ́ ẹ kọ́ ọkọ̀ oríire kọrin ọ̀nà ìlà kọ́ fi bíbí alẹ́ kọ́ fi ṣírkúlẹ̀. sáàkì ìfẹ́lẹ́ ayé náà tó jẹ́ èrò yẹn wọn sọ̀hábà bákan náà anátọ́rọ̀ ní yóò sáfìláṣì tọ́lọ́n fi rẹ̀ pé ẹ̀tọ́ ti gbáwájú lówó kódà náà sábà náà tó gbáwájú síwájú ẹ̀tọ́ tẹ̀lé wọn sáńpẹ̀ ní àwọn sàábà àkọ́kọ́ àtẹ̀bárù sàábà ọlá àti wọ́n tó lé tí ó tún ayá ìjọba ẹ́ ọlọ́run gbogbo wọn la sàdéhùn alẹ́ ń súnmọ́ ní tó dáa fún ìyẹn la fi nínú àfáàgbọ́ pé gbogbo ẹ̀ sàbí náà àlùjẹ́nu ẹ̀ pé ọ̀tọ̀ ní káwọn pé a rí ẹ̀rí pé ẹ̀rí wá fún bàbá kan àti fún láàrín pé òun lágbájá òun lágbájá pé ààrẹ ẹ̀rí fún yẹn ní àná ẹ̀sìn ṣùgbọ́n ẹ̀rí ti gbogbogbò lélẹ́yìn nítorí àtọ́tẹ́kọ́ gbanú afẹ́fẹ́gbà lẹ́yìn wà fún lán wà ádàláwò lè fẹ́ súnmọ́ gbogbo wọn pátá lọ́lọ́run sáré o ó súnmọ́ fún. náà bákan náà fún rí àlàyé àti ẹ̀rí ń pa wọn. afọ̀rọ̀ yìí tí mo kàrí àwọn ni wọ́n lọ́lá jù. náà àwọn àlùkò làfáwọ̀rọ̀ ṣùgbọ́n gbólóhùn yìí gan ta ló kọ́kọ́ lò àlẹ́bí ló yọnu hadith ìgbà tádìf náà gan wá gan àwọn sàábò tí ìmọ̀ ẹni tí ó jẹ nìyí àìbẹ̀kọ́ àmọ́tẹ́ ni ẹ̀tẹ̀lé súnmọ̀ ni ẹ̀tẹ̀lé lánàá ni àti ìlànà àwọn kòlàfà àrọ̀ ṣùgbọ́ ni àwọn náà ajá àgbẹ̀ kòlàfà àrọ̀ ṣùgbọ́ àwọn ọdún òun ló ń gbà kò fẹ́ mọ̀ kò fẹ́ mọ̀ àwọn kòlàfà àrọ̀ ṣùgbọ́ gbà nígbà tó ń gba kú ọ̀rọ̀ wa jẹ́ àwọn àdìpá wọn kàlífà mẹ́rẹ̀ẹ̀rin nìyí. nítorí pé àdìsí kẹwàá bákan náà àdìsí sẹ̀fínà sẹ̀fínà lẹ́ni tó gbà wá tó jọ ọmọ ọ̀dọ̀ àmẹ́bí mọ́lá nìbí mọ́lá nìbí ni fìlàfà tó lùgbó wá fìlàfà tí ó bá lánàá àmẹ́bí mu tí ó tẹ̀ ní sí kọlọkọlọ ń bẹ tí ó pí ọ pátápátá àmẹ́bí ní fàlàfó mẹ́fà náà pàtì yẹ̀ sí i láti yẹ sílé fi ẹ̀sí ìlà fàtìkì àmìbó wà ẹbá wò ẹjá wá kà ẹgbà tá mẹ́bí lọ àbá kéjì lọ ọdún méjì àtòsí mẹ́fà ó mọ̀ lulu ọdún mẹ́wàá ó di mélòó bá wọn. Ẹni twelve, Osmọ́nù lọ nǹkan bíi thirteen, ọdún mélòó ó jẹ́ twenty five áàlì ìjọba márùn ó jẹ́ thirty nígbà táwọn èèyàn padà ń wọn àbí ìsàlẹ̀dẹ̀ á àwọn ẹlẹ́rìí yìí gẹ́gẹ́ ẹ̀yìn tó ń pé ìgbà tí áàlì tí ń fipá bẹ́ lójú ọgbọ̀n ọdún táwọn kàlífà ti ń jẹ ayíkẹ́ ìkẹláfà tó nà bí ẹ̀lògbó wà tátó gbèsè ìta ìkẹláfà yìí ẹ́ àwọn ẹlẹ́rìí yìí gẹ́gẹ́ àwọn ni ẹ padà fọ́ọ̀lù lọ́sùn kan ní àlùkò làfáà àrọ̀ṣìjú tó wà ní àdéhùn alẹ́nu lé ìgbà tó yẹ bá lọ tán túmọ̀ ìmọ̀lù lẹ́nu yóò àkókò àmọ́ ẹlú ọlá àwòmọ́lù kùmọ̀ yẹ̀ṣá ìyẹn pé ìmọ̀ jẹ lọ́ba ìgbà tó lọ́ba ní kí ẹ láti dé jẹmọ́ ìta ló kọ́kọ́ jẹ lẹ́yìn alif wọn àrùyà àìkèrè khalifa ọgbà tánàbí sọ okùn síbi tẹ̀mẹ́rẹ̀ ni ayékọ́tọ́ wájú ọba pé lẹ́yìn ìrí àkùtọ̀ba ayékọ́ ọba tí aẹ́bà tí ò ní sí irú ẹ̀ nínú ìsìláàmù yìí tí ó jẹ ọba tó dáa ju níta ní màáríà ní àwọn àfáàmọ́ tó ṣe ní káírì ìlú ìlú ìsìláàmù ẹ̀sìn mọ́ ohun tánàbí sọ kalẹ̀ ìlú ẹ̀ nẹ́ẹ̀sì lójọ ìgbà tí màáríà ó kù irú tẹ́lẹ̀ kò sí ààrẹ màáríà wá sí ẹni tí màáríà ń ṣe ẹnu káàrẹ̀ mùsùlùmí mọ́ ó bá kúkú mú ọmọ rẹ̀ yẹ̀ sí ìdù ó fi jẹ́ ọba látọ̀dọ̀ yẹ̀ sí ìdù rẹ̀ ẹlòmíràn tó jẹ́ tó fi jẹ́ pé àwọn bàní òmọ̀ọ́yà sọ́sọ́ pé òmọ̀ọ́yà empire náà wọ́n jẹ́ nígbà wọn wọ́n jẹ́ lọ́jẹ́ lọ́jẹ́ ló fi dé ọmọ rẹ̀ fún abdulhazeeti tó jẹ́ alẹ́ khalifatul adil ọmọ ẹ̀rù wọn ló wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó fi láti lọ́dọ̀ wa débi ninety two years kẹ́ẹ̀mẹ́kún thirty kẹ́ẹ̀tọ́ àfikún ìgbà tá lórí ìfẹ́ ìjọra sọ̀tún yẹn tó ní ìfọláfà àwọn àbàṣíyà àwọn ọmọwíyà ó di one hundred and two years lẹ́yìn ìjọra ló fọ́lọ̀ àwọn nìkan ló rẹ̀ two lẹ́kẹ̀lé ọmọràn màáwíyà bí wàbí sọ̀fíà náà àwọn ìfọláfà ọ̀rọ̀ ṣe lónìí ẹni àkọ́kọ́ náà ní àbúbákẹ́ Siddiq Siddiq al-Ummah ìrìnsì èméjì lórí ìjẹ́ ní eré Abubakar àbí kéèyàn fẹ́ jẹ́ ní ibi ìbá tó bá wà Abubakar ní ọmọ yìí lẹ́yìn ànábì àbẹ́fà yẹ kọ̀ sábẹ́ni lẹ́dí yẹ kọ̀ ta ní ó sẹ́kù mọ́ kí ẹ lábá kéré fọ́ọ̀lù ní ọmọ yìí bá ní àṣẹkù mọ́ ẹgbẹ́ ẹkún ní kò sábẹ́ni kò sí ànábì Islam ọ̀dọ́dọ̀ ẹnìkan kó mọ̀ kọ́ gbé yẹ̀ kó tó gbà àfi Abubakar nìkan náà ẹ̀kẹ́lẹ́ mi àwọn ọ̀nà wá tí kò tó wà fọ́ àbà àwọn ẹgbẹ́ tẹ́jẹ̀ tó lè báyọ̀ ah, tí ó yíso ló gbàgbà àwọn agbèrè wọn hàn yàn án wọ́n wá sáré bí ọgbàwé ẹni sáré lálẹ́ àná tó wá dárọ̀ yìí tó lọ lọ bẹ́ẹ̀tẹ̀lì mọ́kídìsì ní dorí sálẹ̀ ọ̀sùn ní ìsàlá àjọsùn lálẹ́ àná ọ̀rọ̀ adé láàárọ̀ yìí tí ò sí jẹ́ẹ̀tì ń gbà wọn bí jẹ́ẹ̀tì gan akọ̀ ògbà ìgbó jẹ́ẹ̀tì rẹ a mọ tí ní ẹ̀ǹkan tó yí àwọn ẹrù tábà lọ rà ní sáàmù tó bá lọ bẹ̀ a mọ yóò fi kí ó lò lọ́nà ẹlẹ́lò ní ìgẹ̀rẹ̀ tó gbà sáfẹ́bì gẹ̀ ń jọ ọkọ̀ fẹ́ wù áà ẹ̀dà kò ṣe ìṣẹ́ ya fún ti gbẹ̀sùn tó sọ yìí alẹ́ àná àrí àfẹ́jọ jí láàárọ̀ ilẹ̀ ni wọ́n lè rí a lọ rí bí dísáàsì eh, yẹn tí èso ojú oorun tí ó gùn nǹkan ẹ̀sìn àbí bó gẹ́ ti tẹ bó ló ti débẹ̀ ìkàlùkù mú ojú ara wọn ẹ̀sọ́ pàwọn bá rí nìyẹn àwọn ètò wa pàwọn bá rí jù bẹ́ẹ̀ lọ ó wá lóhun lọ sọmọ kẹ́yìn kan ò dé ìdajì sọmọ ìdá àárín ìdá ẹ̀wá ọ̀rẹ́ tó débẹ̀ ìdá ọgọ́rùn-ún pé sọmọ àkọ́kọ́ ni ọ̀rẹ́ tó rẹ̀ òun tó wá lọ wá jẹ́ méje ó tó wá jẹ́ òun tó lóhun lọ ibi tó lọ ilé ah ìkàlùkù wọn. àbá tó yìí dé bá wọn lẹ́nu kí lẹ́ pérò ìtọ́jú ẹ̀rẹ́ mọ̀ sí sọ̀rọ̀ awákìlẹ̀ sí kò lọ́jọ́ báyìí kò sí lọ tó bá sọ pé tó dìgbà òun lọ ìlú gbà sí. nípa rọ̀ ẹ̀sọ́ lọ́wọ́ mi kan sọ́nà ìjọba tó ti wá fẹ́ lé ní pálífínà wọn á ń là pé à ah! wọn ní ṣẹlẹ̀ yẹn gan tó lé lọ́dọ̀ àwọn afá mi pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lè yàrá ju ẹgbẹ̀rin náà fi padà ń ẹni sánẹ́bì ní tàbí tọ́lọ́run bá yìí pè ní sọ ibú ànẹ́bí sọ ibú ọ̀rẹ́ rẹ̀ ráǹtì kẹ́ni ẹ̀ ẹ̀fẹ́ àdébọ̀kẹ́ alẹ́rẹ̀ ẹ̀rí ní jẹ́ ah ìyílé lẹ́yìn wọn lọ́wọ́ àgbàdo mi yí fẹ́ ọdún ìṣẹ́ bàbá sí ìlú àgbà lábẹ́bí inú gbogbo ẹ̀nà mí nẹfẹ́ mẹ́tẹ́lì fún àdúrà yìí ká àdúrú yìí ẹni àfẹ́ níwàá ní káìkàlì ni ẹ̀rì pé àwọn iṣẹ́ òní gẹ́gẹ́ àtàrí ìfẹ́ tún ẹ̀ ní ní àbúbákiri àwọn ìní sọ pé ìṣẹ̀lẹ̀ sí ní tẹ̀mú àìrí ẹ̀kọ́ ìyílé lẹ́yìn ọ̀tá wa níwàá pé yìí tẹ́ ẹ̀rì pé ẹ̀mí ò mọ́ ẹ̀ tẹ́ ń ṣe ni ìlànà náà tán sọ́nù àmọ́bítà ti rí jọ ọ̀rọ̀ ṣí àmìnú sọ ìgbìnàná ìnáwó náírà ẹni ṣe eré ni àdábì wọn jọ kẹwọ́ ká àwọn ṣe eré kálẹ̀ ta ló lọ ta ló bá òní mi abákẹ́ lé mi ni àbí ta ló ti bíyàn lẹ́jọ́ lónìí èmi ni ta ló ti lọ ọ̀gá aláàrẹ olè èmi ni ta ló ti lọ tẹ́lẹ̀ èmi ni àà ìwọ ìkẹrẹ ìfáàdé ṣe sọ ẹnì kí ló ti máa náwó àbájẹ́ ìṣẹ́lẹ̀ alẹ́bẹ̀rẹ̀ nìkan pẹ̀lú máa ṣe eré lórí ìjọ kọlá tí wọ́n jọ máa lùṣẹ́ náà ọba náà làmì sàn bìláàlì ẹbí bìláàlì ní ìlànà ìlàkánú ẹ̀sìn sáyẹ́kẹ́ yẹn tó kúlẹ̀ lẹ́rú mélòó la fẹ́ kà ẹ̀yìnbó ni mélòó la fẹ́ kà ní adépẹ̀lẹ́ àbúbákiri ọ̀rọ̀ rẹ̀ ló pọ̀ ní ti pé bá àwọn àpapọ̀ ní sìtìkì yà tí wọ́n bá tó tó ẹ̀gbọ́ ìpè tó tó mẹ́rin sí ìdámẹ́bí ọlọ́run ọ̀sẹ̀ ìdámẹ́bí ọlọ́run ọ̀sẹ̀ náà yìí yẹ̀wò kù ètò ìsìnkúyà ọlọ́run tó lọ ìyá àmẹ́bí àyíká níbi wà ó mú òhú sí dé ọ̀sán. nígbà tó ń di ìyàwó àyíká kó tá la àmẹ́bí fẹ́rẹ́ ju náà ọkùnrin ọlọ́run bá kiri lọ́dẹ́ ọlọ́ta la àlùkò ìrẹ́lẹ̀ kàlífà àkọ́kọ́ sábà ní ọ̀sán àbá lọ́lá ọlá jẹ́nẹ́rálì àfọ̀gbọ̀n àtàmọ́mọ́lẹ̀ ẹ̀yọ sábà fẹ́mọ́lẹ̀ ẹ̀yọ àwọn láfọ̀mù mẹ́rin tàbí àwọn sọ̀hábà àwọn akọ̀lọ̀fà ọ̀rọ̀ ṣùgbọ́n wàhálà ara ti dín abubakar sidik tó nà kọ́kọ́ tó fa àmàlà ìmọ̀nì tó ní agbára ìdúró tẹ́lẹ̀ tó dúró déédéé ẹ̀rí pé nígbà táwọn ọmọ ẹ̀kú tọ́fẹ́ ní àkàlẹ́fà ayé ẹ̀kọ́ àwọn ará mọ̀dílẹ̀ ti wà láàyè kan káwé abáńdé tó wà báwọn bẹ̀ fún un ànábì lẹ́yìn ọmọ ẹ̀jẹ̀ mú fàráwò lè ní nípa àfúnnilọ́wọ́ pé ipò yìí o ìbò lójú ti máa wá níbo lójú máa wá nínú àkùrẹ́sì àwọn wa àkùrẹ́sì àtàkùn ìjìra wa ni tọ́lá bá gbẹ́yìn abẹ́ ìwọ̀n tí ara mọ̀dílẹ̀ fẹ́ lè sọ ìtẹ̀yẹ ní sọ fún yìí ara mọ̀dínà kánìlì tó wá bá wọn ti gba àdéhùn àbí wọ́n tán bí wàá tí wọ́n kíṣẹ́ yìí mọ́ wọlé láti ìpìlẹ̀ àti ẹbí òun pàtó ní ti kò fa káàbà tó fa àbùkà ẹnìkan lọ́wọ́ lẹ̀ yóò sì máa jẹ lọ. níbo mẹ́ka ara mẹ́ka náà ní operation fún mi yóò bá níbi ìfẹ́. ẹni tí a ní wọ́n mọ̀rù ti fọ wọ́n àgbà tó ìfẹ́ tó dé. sáà ní àwùjọ wo làwọn bá ti nìkó wà á lónìí olólórí rẹ̀ tó wé dárúgbé gẹ́gẹ́ ju wọ́lẹ̀ ilé ìtàn Abubakar asọ̀tún sọ ni kódà àwọn àfá onítẹ̀sí lẹ́nu lọ́nà ń bá wípé àlẹ́bí yóò ti máa láwùú yàtọ̀ ráká àfàyàtàjá lẹ́bùwá àlàáfíkọ́ ìyẹn ló fàtẹ́mi bá ń sọ àwọn òkú Abubakar pé nínú orúkọ rẹ̀ ní aláàtúkọ̀ olù àwọn ọlọ́ọ̀dẹ ẹni tí wọ́n ti tẹ̀ kíyì ní wọ́n ti pè aláàtúkọ̀ kí ni sígá ò ní sígá tó tẹ̀ fúdé olùpáyọ̀ ọlọ́ọ̀dẹ tó páyọ̀ ọlọ́run rà lẹ tó gba ọlọ́run àgbò jìnnà sí mẹ́ ẹgbẹ́ tó alẹ́ mi yóò ti mọ́ láwù ẹ̀fọ̀sáka tí wọ́n náwó rẹ̀ láti fi fọ́ mọ́ ẹni nígbà tó túbi láàlú lẹ́ lára ìfọ̀sàkọ̀ láàrọ̀. ọba kí ló fi gbé èjì ìní àkọ́kọ́ ni kí ẹ wá wò sùn tó àgbẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ẹ́ sípò ní ẹgbẹ́ta yóò ti dá wọn. àwọn akẹ́lẹ́ ìlú àgbáyé wọn a máa jìjà pé ẹjẹ́ àjọ papọ̀ bàbá tẹ̀ ní jẹun bí ò bá tẹ̀ ní rẹ́ẹ̀mù níbi káàkiri súnmọ́ra wa lẹ́sìn ní dáwà tó tẹ̀kiri dáwà ká kọ́ súnmọ́ra wa àwọn iṣẹ́ àti ìsinmi ẹja súnmọ́ra wa. àwọn àfáàlì ìgbẹ́lẹ̀ lẹ́yìn ẹ̀rí gbogbo ẹgbẹ́gbẹ́sẹ̀ ẹgbẹ́gbẹ́ ní ìfẹ́wọ́kì gbogbo àwọn àdìtòrò eh, Yusuf kọ̀dọ̀wì gbogbo ẹgbẹ́gbẹ́ ẹgbẹ́ dáwà ẹ̀kí lẹ́yìn súnmọ́ pàṣẹ àkọwọ́ bóyá ẹgbẹ́ tó kún sí àkọmọ́ bọ́ bá kiri mọ́ yóò wá gbọ́. òkè ìjọba kẹfẹ́ á súnmọ́ra wa kí ẹ̀kọ́ fún sí àkókè sẹ́nà ẹni tó ṣẹlẹ̀ sí àbáfẹ́ àdúgbò àmọ̀bí wọn ti ara àgbà ìfẹ́. tó sọ́gbọ̀n irọ́ àfẹ́wé ló gbé papọ̀. bákan náà abẹ́ tí ọlọ́mọ bú ọmọ rẹ̀ fi ṣe ìyá wa Aisha abdullah salama onílọ abáfẹ́ òsì tètè ọ̀rẹ́ ànábi ó tó jẹ́ àna ànábà wọn tó jẹ́ khalifa ni náà nínú àwọn al-khulafa ar-rashidun ní Umar al-Faruq Umar ní ọkọ̀ pè ní àmìrì ní khalifa khalifa gbajúmọ̀ láyé Abubakar pàtó dáyé Umar kẹ́lé máa tẹ́tẹ́ àmìrì omi ọlọ́run tó ṣe sáà ẹ̀ pé ẹja kan lórí ìrọ́jẹ́ máa ń jẹ ilé ní ọlọ́tẹ̀ ìjẹ́ máa yẹn lẹ́yìn náà omi láti ẹgbẹ́ القارون الشجاع الزائد التقي العادل الورع الفاير لهم الرأي قلب ونبيل الجوار محدث محدث في النبي

ẹgbẹ́ àwọn mùsùlùmí nínú ẹ̀kúsù náà ti ẹ̀tùfẹ́ pọ̀ torí pé nǹkan ìyanu lábẹ́ ẹ̀rọ bá dé gbókùtà mùsùlùmí ti kéré tó ẹgbẹ́ ìgbésẹ̀ àkókò yìí tẹ́tọ̀ ó tó wá jẹ́ experience ìjà tẹ́kọ̀ọ́ jà tẹ́ẹ̀ tó wá di káyọ̀ tó ń bẹ́ lọ jà àti wọn amúlẹ́rù yẹn wá nípò ní káṣí wọn lọ́dọ̀ ìlú ìdí ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ jà náà abákìlẹ̀ kí n sáfi pé ń tọ́ agbègbè ń fa ìnáwó ìbádùkà tó bá gbé ní ìwọ náà ẹ́ ìwọ náà lọ́nà lọ́wọ́ wà ń tẹ́ kí láwọn fa iná káńtà ìjọfún lọ́sìn ìgbàgbọ́ ẹ́ ẹ̀tọ́ tó bá ti forí jù ìwọ náà lọ́ba aláforí jù ètí wọn ìdánilè ìta sọ ni bákan náà lẹ́yìn ìrọ̀ yìí lórí ìṣòro ìṣòro ágẹ̀mọ̀gbọ́n ní pẹ̀lú ẹ̀sẹ̀ àbájẹ́ ṣìṣì pé sálùbàlù fọ́nìtò abájẹ́ ara mọ́sàkà tó kó ní ìlú bí àwọn ẹbí àwọn ẹ̀bá àjọ ọmọláwa ìjà ní oṣù wọn dìbà ní kéde ní wọn tí wọ́n ṣe. èèyàn olórí sí ni wọ́n rí ìwọ̀n rí ṣe káàkiri kọ́kọ́ bí ìlú wọn ẹ̀sẹ̀ àkọ́kọ́ ẹ̀sẹ̀ kọ́kọ́ gbàgbé yẹn náà káàkiri ẹ̀sẹ̀ lọ́dọ̀ adé ẹ̀ ok asèfúlẹ̀ ayé àti mùsà ànábì ló padà mọ́ ìgbà tó ní ìlú tí wọ́n wá ànábì àní àgbàkì ìwọ̀n jọ tí ànábì Ibrahim sọ ẹ̀rù rẹ̀ náà ni wọ́n àti tí isa náà sọ ànábì àká ayé àyè ọkàn tí Ibrahim náà sọ ní bọ́lá ọ̀dọ́ wọn fà. ìwé ẹtí fúnmọ́dù ìmọ̀ràn tó wọn náà wọ́n ẹjọ́ tí ànábì àní rẹ̀ sọ pé lọ́pì látàfádàlà làásìmẹ́ẹ̀lì káfíńdé ìrọ́bà náà tí sọ́lá àwọn àmì pàwọn ọmọ ẹwọ lórí ló dáa ẹ̀dá náà nìkan kò kótẹ́ ní kékeré àmì ó tún fi báàkì àwọn àmẹ́bí ọlọ́run tó kù nípa ìwà àdúrà tó ìjọba tí wọ́n mọ̀ lórí ẹ̀dí ọ̀nà ìgbàjú àmẹ́bí ọlọ́run ó tún máa ń gbé ní ti Ibrahim àti Isa tirẹ̀ ọmọdúnjọ ti Nuhu àti afúnpé tí wọ́n gbé yẹn ní kí ní ẹ̀kọ́ ọmọ sọ̀hábà ní bí èmi tó mọ̀ nǹkan kan tó mọ̀ ká ẹ̀yà kan bákan lè wáyé tí wọ́n lọ mọ́ta padà òfin sílé àwọn ẹ̀mí ayé àbá sọ kàlẹ́ pé máa kálẹ̀ lè bí ayé àkúnlẹ̀ láwo asọ̀rọ̀ asọ àyè sẹ́yìnà fìlà àrùn ah! ẹ̀wọ̀n ẹgbẹ̀rọ ọ̀rọ̀ láyé rẹ̀ akámẹ́bà fowó dé ní ara wọn ká ìtí mọ́ lùkọ́ fún òtẹ́ sí káàkiri ọ̀rọ̀ tẹ̀sí wọ́n yẹ̀ láyé wá sọ ká ilé bẹ́ẹ̀ náà nígbà ọtí tọ́lọ ní lẹ́bà ti fẹ́ kí wọn ẹ̀ máa mú kọ́lọ̀ ti ẹ̀ sọ̀rọ̀ kan kókè ẹ̀ káàmú mú ìwé lẹ́bà ti fẹ́ kí wọn tí ò dá ní kọ́lọ̀ ayàbá fọ kalẹ̀ pé ẹ ẹni àìrà ọmọrò ní ìyàwó ọdá lọ́gbẹ̀ta ìyàwó àníjá kọ́nà tí ẹ̀sùn wíkà mọ̀ ní àwọn ẹ̀kọ́ gbogbogbò ẹ̀bàbàtẹ̀ yá yá lórí ìkúlé ìmòmìnì kúlé àtiwájúta àbànẹ́tíká wà nípa ìmòmìnì ìdíní àlejò ìlú ìjàdá bìbí irúfẹ́ wa pọ̀ ìjọ́nà tó san ọmọ yìí. tí wọ́n bẹ pé ṣe ṣètọ́nù bá ń lọ báyìí àti wọ́n lù bá ń lọ ṣètọ́nù ìdíkiri yóò gbé dání àtàwọn kàràmọ́ ti ní sọ́dọ̀ fún kọ́ ẹ pé irú mọ́rù yìí àtàwọn bá ti lè kọ́ wà yára padà ní wà ló ń ṣe ìbáadá ló máa tóbi fún un àbí òun náà tó wá jáná àlẹ́bí bẹ́ẹ̀ lè tó wá sún wá lẹ́bí tó ní ọ̀sán tó ti rí pé ah, àjọ mọ̀ ń wà nígbà tó wá láyé ẹ̀ ẹsẹ̀ wọn kọ̀ wọn kájọba lẹ́bí kẹgbẹ́ níbi pàrí o sẹ́ni kan náà ẹ̀rú ní wọ́n mọ́ ìgbà tí a bá ti ìgbà tá náà dìkú nínú wọn ń dùn. ẹ̀rọ ẹlẹ́rìí fún àtẹ́ni tọrọ yìí bá ìjọba jẹ́ àgbìnàmù nínú gbogbo yìí nínú wọn ń dùn báwo nínú wọn ń dùn tó máa bò sókè ìkẹ́nà bá tó ń gbé àgbàdé nípa ànẹ́bí káìsẹ́ ní ẹgbẹ́ tí ó fún máwọn kan àwọn kan mìíràn wà ní àwùjọ ìbáǹkì tí ni wọ́n ń lò lórí o wọ́n kẹ́sẹ̀ bandit tẹ́ ń gbé yẹn ní bandit ìgbò orí àwọn ìlú ilẹ̀ tó ti rí ayé rẹ̀ bandit kọ́ ni ẹ̀ àwọn ẹgbẹ́ tó wá fẹ́ àwọn eléyìí ní alẹ́bìkú wọn jù àbí ẹ̀ẹ̀kẹ́lẹ́pọ́ẹ́sẹ̀ alẹ́bì tó wá fẹ́ wọ́n tó wá ń sọ lórí abẹ́fẹ́ bandit jẹ́ tó fojú ẹ̀ àwọn ìlú sápamọ́ àwọn àwọn káàkiri wọ́n fi jẹ́ ẹ̀ àtẹ́tẹ́ sápamọ́ àtàwọn ẹgbẹ́ jọ máa kó yí pàmò Subhanallah ẹ̀ka àwọn olóòfà ṣe kódà àwọn ń bú ẹni tó jẹ́ ọ̀tá nílò àwọn lẹ́mì tí wọ́n jẹ́ sórí bí jẹ́ ìṣàrà àbíbàbí àmẹ́bí àti sálẹ́ wọn bí jẹ́ ọ̀nà ṣùgbọ́n àwọn òkúra wọn ní mùsùlùmí àbí ẹ̀sẹ̀ wọn ló sì pè lẹ́yìn fún fún ìjọ́dọ̀ tí wọn wọ́n tí wọ́n lọ pẹ̀lú àmì ìrìnlọ́dún pé kọ̀tọ́ àdìsí látọ̀ tó pẹ̀lú aláàfà ọdún kó tí náà àbúrú síwájú tó fi dára kúkà irú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ̀yìn burúkú ni wọ́n o irú àwọn èèyàn ní ìlẹ̀ ẹ̀lẹ́ ẹ̀yìn burúkú amúṣẹ́lẹ̀ mọ́ ìlú mọ́ àfáwa ni wọ́n ohun táwọn bá dìde sọ ní ìlàjọ gbé àbí kọ́lọ̀ ìrọ̀ṣà nínú tọ́nà tó fi kọ́ mọ́rù ní àkàràmọ́ ẹ̀sìn tó wà púpọ̀ ó wà lórí nígbà níjọ pé wọ́n ti yá sáárí yá sáárí jábàlá yá sáárí yá sáárí jábàlá a ní mọ́rù sọ bí ẹ̀mí ìlú ń bá nígbà tó pa ya ẹni táyé ó mọ ìlú yẹn lógun wọn wá padà sí láti òkè mi. wọn wá ń sọ pé a ah, ọmọ ọlọ́run rẹ sábà bí o tàbí borí o bóun ló ti jẹ́ ẹni bàtàwọn ọ̀tá yẹn fẹ́ kọ́ńkà ohun rẹ là ń gbọ́ pé kákàrí náà lòkè ẹni tó ti jẹ́ sáré yábà òun lẹni tó jọ̀gà àwọn obìnrin mo ti gbà lẹ́kẹ̀ẹ́ wọn fún ọmọ sálọ kì í. jẹ̀mọ́ bóun ni wọ́n ń tó lo síkiri kì í ṣe kámẹ́rà ni títí tí wọn máa ń kọlu ẹ̀ ní ìlú wo lẹ́mọ̀ tó wà ìlú wo lẹ́mọ̀ tó mọ́rù wà títí tí tó bà lọ́wọ́ ó tọ̀bọ̀ rẹ̀ kan bá tẹ̀ lọ ọdún kan fi nǹkan tó ṣẹlẹ̀ nígbà nínú kàrámù mi èyí táwọn ẹni rí àrẹ tó mọ̀ jíjà àgbọ̀ tó ètò kàrámù ilé àwọn egun jẹra o tí ó lọ làlùjọ ní kàrámù tó ń ṣẹlẹ̀ lóhùn ó sáwọn làǹkọ̀ọ́ نعم طبعا كما هنا الخليل رقوا ṣùgbọ́n ṣe àwọn òun lọ ẹmọ́ra rọ́tàn anábìyàn bá ń pè kan ní gẹ̀dẹ́ ìlọ́kùn ńgbàtà lẹ́bí ń bọ̀ ní ájì kẹta lẹ́bí ìjà lẹ́bí ń bọ̀ ní wá báyìí anábìyàn wá bí uh, wọ́n bẹ̀rẹ̀ tó wọ́n nígbà tó dáyé yìí amẹ́bí ní ẹmú wíwá wọ́n fẹ́ kọ̀ǹtọ̀ fún yí náà bá tẹ́ káàkiri bá ń tira wọn ààrẹ àmì àmì ìfẹ́ kọ̀ǹtọ̀ mọ́ra àmì ìfẹ́ kọ̀ǹtọ̀ mọ́ra mọ́jọ́ kí kálukú bá rí àlejò ẹ̀kọ́ sí àwòtá lè fi sáré ẹ̀kọ́ ilé ìlú mọ́lù bá ẹ̀fà níbi láti ẹ̀ tún fẹ́ fún ẹ̀ mọ́lù pẹ̀lú ọdẹ ìlú láti ẹ̀ tún fẹ́ fún ẹ̀ ànágbè bá ní ọkọ̀ kẹ̀kẹ́ mọ́ ẹni pé láyé ẹ̀sọ́ aláàtọ̀ sí kẹ̀kẹ́ tó ṣẹlẹ̀ lórí pé ẹ̀kọ́ náà wọ́n rí àpẹ̀lú kò sí ìgbẹ̀gẹ̀ tó dáa sí ẹ̀rọ ní kẹ̀kẹ́ tó dáa tó pé àpọ́nlé àmẹ́bì ní káyíṣe umaru sí àwọn àtọ́jọ́ gbogbo ọjọ́ tọ́jọ́ gbogbo ọjọ́ tó ń ṣe àpadà dé àpadà rí báyìí sí sàn yẹn pé ah ìta ní ti jẹ́ tọ́jọ́ gẹ́gẹ́ ni pé àbí ni wà sí ìwò onímọ̀kọ wà sí àlẹ́ olólórí àlífà tó bá kú sàn pé umaru ti wá mọ nǹkan yẹn pé ah ìtọ́kọ̀ rẹ̀ ọ̀jẹ́ jẹ́ bẹ́ẹ̀ wà lé gbogbo ìta nínú tẹ́mọ̀ parọ́ Umaru ẹ̀dá kan tọ́nà bá láàrin bí ó kọ̀ ní ṣé Umaru ní gómọ̀ kọ́. lẹ́yìn nípa níbi ìsọ̀tún mẹ́kọ̀ọ́ ẹwà ẹ̀jẹ̀ nǹkan kan fún yín náà níbi ìkọ́ kò sọ nǹkan. gbogbo olùkọ́ tí ò bá ń bá àwọn ọmọ ìṣèjọ. nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣèdè ìfún ọmọ àṣà ẹ̀bí aláàtàlà àná tààtì ní tó yọ̀ ẹ̀yìn ẹ̀mọ̀ bá lórí mi lórí mi lẹ́nu àbí onímọ̀ọ́lẹ̀ méjì tó sànù. Usman bin Affan náà kò bẹ́ẹ̀ torí kí ẹ̀kọ́ fún ọmọ rẹ̀ méjì. Yàmá kéèyàn fún yàn lọ́mọ kan kó tó fún mi the same person. Irú èèyàn yẹn lẹ́yẹ̀ wo yẹn jẹ́ fẹ́ni tó fún ọmọ ẹni eré ni kódà àwọn tó máa ń kọ́nu rè láyà mẹ́ta nínú ìta ìkú mo tó náà mú obìnrin mi ní ìgbà yìí tó ìgbà tó fún un. Usman ibn Affan ní àwọn àgbà sàhábà ẹni tó yẹ pé gbogbo àwọn olówó yẹ máa fi Usman ti wá àtúnṣe wọn. Bẹ́ẹ̀ni Usman ní ìyálàjà owó ìwà ní ìjọ nẹ̀sìn ìwà nẹ̀sìn ìjọ nẹ̀sìn onáwó ẹ̀dí tí alẹ́ yìí ni máa dọ́ra ọ̀sùnmọ́ná ní àmìlà bá àdàtìyàwó gbogbo tí mo ìsúná nìgbà òwúrọ̀ wá lè ṣe léèmí tó bá jáde ṣe ọlọ́run ló fi mú mọ́ èyí ọ̀pọ̀tẹ́ àbórí bí nígbà tí à ń jẹun tẹ́lẹ̀ mùsùlùmí ní ayé mọ̀dínà kàgà kan wà fẹ́ pé àwọn tọ́tún wá jọ ń lò ó tọ́tún jọ ní ní àyẹ̀wò dídá láìpẹ́ ìkòtì ẹ̀rà ẹnìkẹtẹ kúrò lẹ pẹ̀lú àdùsùnmọ ní kúrò lẹ ìwà tó ń gbogbo tààrù àbọ̀ ọgbọ̀ gẹ́gẹ́ nǹkan lé ṣùgbọ́n náà ní nǹkan ọ̀gbun tí wọ́n lè ló gbélé ẹ̀fẹ́ tó bá lọ àti gbogbo tó máa jẹ àti tí ẹ̀ka yóò máa jẹ. mo ṣe wá ní owó yìí jẹ̀mọ́ ọlọ́run ní amal ìfán nínú ẹ̀wọ̀n bí táyà tó rọ̀ aláìlẹ̀ ìfánú àyẹ́tìgà ọmọ ìyẹn mọ́ kọjá àlà àrùn àwòsàjì tó bá ti lówó ìtàrùn àwọn olówó bá lówó mẹ́wàá lẹ́jọ kọ yóò máa jẹ sí mẹ́ta ní ìṣòro ní ìṣòro ààrẹ yìí dọ̀rọ̀ ní káwọn ẹgbẹ́ ìṣòro àti wọn lo ẹni owó ìjọ ló ṣe lọ ẹni àwọn tó ó jẹ oníbàádà púpọ̀ nígbà tó yẹ bá ń sọ máa sábẹ́ ẹni máa ń ka kùránì onígbà tó gbé nínú àìsí ìgbọ́n tó olówó láyé àti kàbùrádì onílórí mẹ́ta ní wọ́n ṣe tó olówó láyé àti kàbùrádì níbi ìwà wa ń kọ́ olówó ní lójú títí kò lẹ́jọ́ lè sọ̀rọ̀ sí ẹran tó wá ní oṣù mọ́nà oníjù onílẹ̀ ti bí wọ́n fi ní ànábì ń bọ̀ ń dọ́kan ànábì wà ń yára ìfẹ́ dọ́kan abákẹ́ ìwọlé àwọn yóò fi gbáǹkọ́ láwọn ọ̀nàdàràpọ̀ wọn jọ sọ̀rọ̀ ọmọ ìwọlé ìtàlẹ̀mọ̀ ní ìjọba sọ̀rọ̀ òṣùwọ́n ni wọlé kí ló tó mílíkà wọlé tẹ̀lé wọn báyìí kí ló náà dìbò tẹ̀lé ìdìbò báyìí tẹ́lí bá bá mọ̀tò káàkiri ìgbéwọ́n dàbí àmì láti ilẹ̀ tẹ́lí bá yí àdúgbò wọn gbà mí òjò bá bàkìrì àti tó ti mọ̀ pé àwọn padà jà nígbà tó ti tò tẹ̀lé ara wọn náà nìyí títí wọn tó bá tẹ̀lé ara wọn náà nìyí. ẹni náà sọ àmọ̀ tó bá wà pẹ̀lú àti gbogbo nǹkan ló ń ní ẹ̀lẹ́ bí gbogbo ìgbà wọn kà ń pa rẹ̀ ní àbí kí n jòkó àbí kí n ṣeré. ó wà níbi pé nígbà tí oṣù mẹ́nu dé lẹ́nu oṣù mẹ́nu bẹ́ wọlé onígbòrò ń bọ̀. ó wà níbi pé ó kí ìjòkó ń ṣe àgbàdà ẹ̀wà bíi àgbàdà ẹ̀wẹ̀ nínú agbádùn wọlé ọmọ ìrọ̀lé àyẹ̀mí rẹ̀ wọlé adìgbòdì tó gbà tí súnmọ́nù wọlé a rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ní bẹ̀rẹ̀ tí ìrìkálẹ́gbẹ̀ fún ẹ̀rẹ́ pé ẹ̀fẹ́ kí n ti ju ẹni tọ́lọ́run àfẹ́mọ̀lẹ́kà rẹ̀ ní torí pé ó náà bá ti gbòòtì ẹ̀ náà débẹ̀ ìwà afákàfà ọ̀gbọ̀wọ́ ọlọ́pàá kí àwọn ará ayé kìí lọ́ọ́ di sọ́bà ń sọ ẹni tí ò bọ̀wọ̀ ọlọ́run kò bọ̀wọ̀ òfin ọlọ́run ní tìjú ó sì rẹ ní ẹtọ́ bá ṣe ọlọ́run ti dùn ìwọ báwo tó o gbọ́dọ̀ lówó tó kùtùkùtù gẹ́ẹ́ òun làwọn ìtawà padà àkíyèsí lọ́wọ́ bẹ̀rẹ̀ pé ibi tí orí àwọn èrè rí orújù káwé fáwọn olórí ti ń bẹ̀rẹ̀ àníbi ń sọ pé àgbàtí ọmọrùn ni ó ti lẹ̀ kò tẹ́lẹ̀ pé bá ti tí bá ti ní tì mí nítorí àwọn ìgbàlá gbé bá lẹ́yìn ọmọrùn wàhálà ó ṣẹlẹ̀ tí ò ní parí ẹ̀jẹ̀ láti gbé pẹ̀lú wàhálà ò wàhálà fitinẹ́tì ò kọ́tìnù mọ́tàlùkà ní òṣùmọ́ni. ẹ̀yìn máa kọ́ra àjọ pé òṣùmọ́ni ò kíríkà ẹgbẹ́ òṣùmọ́ni jẹ̀ni ìyẹn jẹ́jẹ́ ní gbígbé lówó tó náà ẹ̀yìn àwọn fámílẹ̀ ní kó sí kíríkà ìgbà tó dà nípàdé àwọn ọ̀dọ́ kan máa ń sara wọn jọ àlámbílẹ̀ kò sẹ́ẹ̀ sáà dé nínú ọmọdé ìgbìlẹ̀ ẹ̀dá ní ọ̀rọ̀ àjọ wọ́n wà kọ́ra wà lórí ìdílé ìtọ́ láti láti wàmẹ́ ìtọ́ láti ní sílọ́ wàmẹ́ ìtọ́ láti ní bí yámẹ́nu wàmẹ́ wọ́n wà kọ́ra jọ àwọn onígbà ẹbí wà bí kí àlééta gbogbo mùsùlùmí wà mẹ́dínà. arọ kiri káàdì tí ó fún wa. gẹ́gẹ́ bí àdúgbò òwò tí gbogbo àwọn ọmọ ogun gbogbo àdúgbò aláyé gbogbo àwọn amórúkú yà á bẹ̀rẹ̀ ọmọrúkú àbúrò ọmọrú àwọn akẹ́ tó ní ẹ̀kọ́ máa ṣe fún ọmọ fáyà wọn ibi tó fi wọn ti ní ti dìde ká nítorí ètò kẹ́ẹ̀kẹ́ wá dọ́gbé lára wọ́n fi wọ́n lẹ̀ wọ́n lè lọ sí ipa rẹ̀ rẹ̀ yóò jáde lọ́wọ́ àjọpọ̀ yóò lọ sí òun ìmọ̀lú láti dé lọ kárí ẹran sí òun ìgbà jáde ṣùgbọ́n àbí náà bá ẹ̀ ọ̀kan wọn wọlé tọ̀ ah, káwọn tí ní òtí kó ṣé ká bá ya wọn ìgbọ́n ilé tẹ́sí kí ni ọmọ ogun náà gbogbo ẹ̀ wà mọ̀dínà ló ti wá bá wọn òyìn tó ti kọ́ra ayé láti dàgbẹ́ tó dìde tẹ̀sẹ̀ wà ní ipá já àwọn àtàrà àwọn akẹ́kẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ láti máa lọ olùkọ́ fún wọn lẹ́nu nígbẹ̀yìn gbẹ̀yìn nígbà tó rí pé òun ò jáde fún jọ́gbẹ́ yìí ó padà já lẹ́kùn ẹni tó wà náà bẹ̀rù tó ti lọ gba ká ẹni fún nǹkan jàdá ní ọkàn yóò kárú kàlú ìní kású ti kí lè mẹ́tọ́ bá sùn mọ́nà lórí nǹkan fọ̀rá lórí fọ̀rá ní ìlànà. tí wọ́n ń gbé tábà ń wo ètò ọ̀sán àgbà ìlú àwọn èyí àlùmọ̀ káàtó ọ̀tà ẹbí tí wà ilé ìdìbò ẹnikẹ́ni alìbùn àbí kọ́ọ̀lì ẹbí aláàlá àríkú àríkú láti bìdáyà rẹ̀ tó ti wà pẹ̀lú àmì bìdáyà tí lámì náà ti gbà ìyẹn tó àfọwà bí ta ló kọ́kọ́ gbà ní ọmọ yìí rẹ̀ ẹni ìta bá kú ẹni tó wà fi ṣàlàyé ẹ̀ tó fi mú gbọ́yé ẹja sí ẹni tó kọ́ gbà nínú àwọn obìnrin ìyàwó àkọ́díjà ẹni tó kọ́ gbà nínú bàbá bàbá Abubakar ẹni tó kọ́ gbà nínú àwọn ọ̀dọ́ alẹ́gbẹ̀rún àbùtọ́ ó ti yẹ kí wọ́n tó tó náà báwọn tó kọ́ gbà gẹ́gẹ́ àyẹ̀wò àwọn ìdí ti àwọn àkọ́díjà tó tó ládùn àtàlẹ́ ìdí mọ̀ láti fi òfin rí mọ̀lẹ́ka náà ló ti sọ fún ẹni tó àgbà máa ń gbé kí nìkan àyẹ̀ tó ń fa àkẹ́kọ̀ọ́ ẹgbẹ́ náà ní alì tó mú wá pẹ̀lú ẹ̀rí ìkẹta àbákì ló sọ ń báyìí kò yẹ òun. èyí tó bá máa ń fa ìjà àkóbá àlélúwà fọwọ́gbà náà ń sọ ó wá gba wa ló sàmìlì tó sàmìlì ló tún ìdè bàbá tiẹ̀ náà ló tún ìdè àlẹ́ ìdè tí bàbá ìpadà fún tètè àlẹ́ ló tún ìdè fámìlì ni ọmọ ń kú ẹni nínú tọ́mọtọ́ ń pàlẹ́ wípé gbogbo ogun pátá làlẹ́ lọ ọ̀sìn ní sáfẹ́yìn iwájú ni wọ́n wà gbogbo ogun pátá afọ́gun ogun tàbùkì alẹ́gbẹ̀mọ́ lọ ẹ̀mọ̀ ẹ̀sọ́n mọ̀lẹ́bí ó ní wọn kò sókè torí wọn fẹ́ lọ pẹ́lẹ̀ wọn fẹ́ nira alẹ́bí gẹ́gẹ́ ló ní ká lè máa lọ àkàlẹ́ ló lọ alẹ́bí bẹ́ẹ̀ jọ ṣe kàlífà ní kọ́ ọmọ ẹ̀ ápì tó dé olùwò jápì èó lọ mú tu àlẹ́ tó jẹ pé dípò àlẹ́ tó ga náà ló ti kọ́ anábìnrin rẹ̀ àgbẹ̀sọ̀ ọ̀fẹ́ jẹ́ ipò tí arúgbó wà sí musa ọ̀fẹ́ jẹ́ kí ni ẹgbẹ́ nígbà tí musa lọ pa lójú sílẹ̀ yìí ó kẹ̀jẹ́ pé wọ́n fi yàtọ̀ sí arúgbó ìpè ìwé sàmẹ́bí ẹ̀kẹ́ musa fi arúgbó àdébí là ètí wọ́n kẹ̀ fi yàtọ̀ ṣùgbọ́n ipò olú ìwọ náà wà. ẹ bá rí àdìsẹ̀ ẹ̀rí ìgbà yìí bùkárí àwọn bùtùlù ṣíà àwọn àdìpọ̀ àdìsù tó ń rìn ìlú wà pẹ̀lú gbogbo tí wàá rí sọ gbogbo tó ti sọ bàbá eléyìí wà yìí lọ́dọ̀ wọn torí tó bá kíta ní tó bá kíta yìí. bẹ́ẹ̀ bá lè fẹ́ láti táwọn yẹn náà máa níyẹn náà wà sọ pé àṣẹ ọmọ wa yìí lọ́la ọ̀rọ̀ ìdáàbò fún ẹni tọ́nà ní ìfẹ́tọ́ lẹ́bi yìí fún fáwa lè mú àlejò sọ̀rọ̀ ìwé láàárọ̀ láàárọ̀. ẹgbà tó dàárọ̀ lọ́wọ́dún láàrín ti fún bá mọ̀ ìbí láàrín wà ó ti fún bíbà ojú ògùn kúmọ̀rù ní tó ìwà nípò àṣẹ òwẹ́fẹ́ òǹfẹ́ ṣùgbọ́n jọ yìí àmúfẹ́ nítorí pé tó ta ìtọ́nà òfẹ́ tánàbí fẹ́ yẹmọ ìtọ́nà òfẹ́ tánàbí àdàpẹ́ ní ìtumọ̀ pé tálẹ́ ní ọmọdé ní alimu gbogbo ayé ọ̀fẹ́ aina ali bọ́kítà lókùsí balẹ̀ ní alilu gbẹ̀gẹ̀ ali ní kẹ́kẹ́ tó lójú àwọn ojú àtẹ́bí gbogbo àtẹ́bí gbogbo ẹ̀dẹ̀ kìí wà ànábì ṣe pápúlù sí ẹbí ọmọ dídá ibi ẹtì gbígbà pé nǹkan tí yóò kò tiẹ̀ sí ìlú kẹ̀kẹ́ ànábì ṣe ọ̀pọ̀ ọ̀sẹ̀. fatu aṣọ àwọn nǹkan míì nǹkan míì mèremère tá a lè ṣe ìfọmọ ànábì àbí ànábì fún òun lọ́mọ. àwọn àyìnbọ̀láfà mẹ́rẹ̀ẹ̀rin ànábì bá dáná ó fẹ́ wọlé àbúrò àti ọmọ ó fún alẹ́ àti òṣùmọ́ lọ́mọ. ẹ dákun tí èèyàn máa ń fẹ́ lè gbé lọ́mọ kó tó ajá lẹ́bí ọ̀nà lẹ́kọ̀ọ́ alẹ́ iṣẹ́ níbi. àwọn àwárí bí ẹni tó rúkọ́ ṣe àkọjálà ẹni bá tó kàfàrà ààyè ńlá lílẹ̀ tó gẹ́gẹ́ ẹ̀yìn àyè náà wà tẹ́lẹ̀ ńlá lè ti gbàbọ̀dé àbí ńlá lè ti gbàbọ̀dé àwọn ṣé àwọn ní ara àwọn mẹ́ta tó ti wájú alẹ́ àlè ni ń jàǹbá ńgbà tẹ́lẹ̀ tí ó jà fún ọ̀rẹ́ mi jà fún mi táwọn ìṣẹ́ ìṣẹ́ balabala gbogbo ẹ̀fọ́ àbá pátá ẹ̀mí dáadáa ìjọba mẹ́bí ń lọ ṣe ìjẹ́ra ìjẹ́ báwọn ẹ̀ka ló ṣe àjọyọ̀ rẹ̀ lórí káàkiri ìṣẹ̀lẹ̀ ńlá ni o ẹgbẹ́ pa níbi àlídẹ́mọ̀ ó dẹ̀ lọ báyà lójú tó náà ń fẹ́ àìtó lè fẹ́ ẹ̀ lónìí wọn ní alìkàlífà tó rọ́ọ̀ṣì àrọ́ọ̀bẹ̀ gbogbo àbíkà yẹn nìkan ò ní kíníkíní ara wọn ẹ̀ sí àbẹ̀bí náà dàrú. nígbà tó yẹn bá àwọn abúbákí tẹ̀ ń bú ọmọdé pé abúbákí ọmọdé yìí kọ́ ni àbíkẹ́ ẹ̀ sọ alìkàlífà àbí tọ́lù tí wọ́n ní ọ̀gọ́dọ̀ tó sún lọ́mọ ni. àwọn àdúrà ni tẹ̀síyà bóòlù lọ ajá nípa mi pé òun àkọ́kọ́ ẹ̀yìn ẹ̀jẹ̀ ni tó ìlàáfà àwọn mẹ́sẹ̀ tó ìlú ẹ̀lú wà lọ́dọ̀ àdùsùn ìtàmọ́ra bóòlù ẹ̀sẹ̀ lọ láti ń kọ́ ìdí àbáṣọ ipa fún ọdún ẹ̀ka ti kàmú wọn rẹ̀ wọ́n ní bọ́lá wọn ti tò pẹ̀lú àwọn náà tọ́lá àbúgbà tí àti ogun tu kò sí kí nílé bọ́lá lọ sọ́lá fẹ́ kọ́kọ́ ní àlẹ́ lọ́dọ̀ sára sílẹ̀ ní pé Usman lẹ́nu àbí bí ìlàáfà àwọn ètò náà torí agbárò àbúlá ìlú Usman ó náà ló ń bẹ́ẹ̀ tẹ̀síwájú àbáṣe lẹ́yìn náà lẹ́yìn náà kiri nínú Usman ló bá dá bọ́ àti wọn lẹ́yìn ètò náà nù ọ̀gá alábàárà àmì àgbáyé sábà tó gbọ́n sábà ní lọ́lọ́lá àwọn àkọ́kọ́ tó mú àwọn mẹ́rin sábà mẹ́rin yìí tẹ̀lé àlùjẹ́nà tí àdìsí kẹ́nà gbé wá ní ọgọ́gbà bá àlùjẹ́nà láyà rẹ̀ ní mọ́ ohun bọ̀tọ́gbà àdìsí kẹ́nà gbé gbogbo ẹ̀ẹ́dẹ́kọ́kọ́ síra alìmọ̀bàṣàrò náà ìjẹ́nà ọkọ̀ 30 ọkọ̀ 30 sáàdù kiri kàbú àbú àríṣà ọmọ oníṣẹ́ òun tẹ́tẹ́ ó lè pa lè wà ṣàrónà bí náà ó kẹ́ ọ̀nà mọ̀rú ó tẹ́ fìdá náà tá a ní náà sùn pé ọwọ́ bá gbé iná ní lọ ó kẹ́ ta ti bẹ́ ó lè kàwọ́ ti bà ṣàrónà bí kiri àtẹ́gbà bá jẹ́ náà pọ̀ ní bọ̀tẹ̀rẹ́ sábà ní mẹ́wàá àti àdìsí kẹ̀kọ́ lẹ́yìn mẹ́rin àwọn ọmọ abdulrahman ibn awf am talhatu ibn ubaydillah am sa'id ibn zayd sa'ad ibn rabi aqas abu ubayda al-jarrah الزبير بن عوام رضي الله عنهم اجمعين وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم Thank you.